ìyẹn jì wà lárọ̀wọ́ tó òun jì lè sọ tó bá ti tọ́ bá rí pé mọ́ńkọ́ tó ẹ́ gbogbo ṣe sọ bíyàn ó ti ṣe nǹkan yẹn kọ́ ó ti kó sínú wàhálà ni ìmáàmù Ibn Qayyim ma ṣe tíra tán kò ní I'lamul Muwaqqi'ina 'an Rabbil 'Alamin gbogbo kọ́ tíra yẹn ẹ̀yin tẹ́ ń sáìn fọ́lọ́n kò sí ní sọ bẹ́ẹ̀ pẹ̀lú fẹ́ẹ̀nu èyàn bá máa tẹ̀lé ìfìmọ̀ sí lọ ìwọ́tọ́ wá ń sáìn fáwọn èèyàn àbáwá fẹ́ wọ́nù rẹ wá bẹ̀rẹ̀ sí mú ẹni àwọn ṣòro ọbẹ̀rọ lọ torí pé nínú àwọn tọ́lọ́hún mú jọ̀gbọ́n jẹ́ kíyàmà òun lẹni tó ń fà nínú tí ẹ̀ gbọ́dọ̀ sáfún jù wọn ní bàtọ́wà in tí gbogbo ẹnikálukú sì bẹ́ máa jìrì pé gọ́ọ̀tẹ̀ máa rọrùn máa bèmí náà yẹ gbọ́dọ̀ ṣọ́ra fún ọ débi ọ̀rọ̀ dókítọ̀ ni ọ bá rẹ̀ ẹ̀yìn pé dókítọ̀ ọ bá jẹ́ kíni ẹ lọ sọ sí tó bá débi fátúwà ẹ̀sìn ẹnikálukú ló wá di mú fi jẹ́ pé bìtì náà nìyẹn ni gbogbo ọ̀rọ̀ fátúwà lónìtọ̀ wá bè tó ẹni tó bá dẹ̀ mọ̀ nǹkan

tó bá sọ ń sìn mí ní ọbẹ̀ sí lọ́dọ̀ àfà ó ti bọ́ra ẹ̀kọ́ ń bẹ̀yìn ọlọ́ni wọ́la yahmiluna asqalahum wa asqalan ma asqalihi ọlọ́ni wọ́n gbé wàhálà karùn jọ́gbìyà kìyàmà wọ́n gbé ṣẹ̀ karùn àtàwọn ẹ̀ṣẹ̀ àwọn náà fọwọ́n nù nítorí pé wọ́n ń dájọ́ láláì kò níwà ọlọ́mọjẹ́ kẹlẹ̀ ìjẹ́ bọ́ṣàn tí wà torí lè jẹ́ káà náà gbìyànjú ẹni tó bá ma nǹkan ni wọ́n bèèrè ọwọ́ ta ní àfá Sa'id ibn Yazid ti bèèrè Anas ibn Malik an Abi Qatadah al-Ansari radiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wa sallam كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص بن ربيع بن عبد الشمس فإذا سجد وضعها وإذا قام حملها حديث جابيكي àwọn àǹfààní pọ̀ ń bẹ gan-an gẹ́gbẹ́rẹ́ bá wọn ìta àti kàtíwájú náà àǹfààní pọ̀ ń bẹ àǹfààní alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n dárúkọ nígbà àdìsí tààlẹ̀ nínú kọ́ dárúkọ Abu Qatada al-Ansari هذا يعني أنه صحابي صحابا أبو قتادة أني مزاياك فأبي أنا بدي دي شدواب ìtàtógùn gan ta máa ń sábà bí nípa àsìkò oorun kan tó fi lọ́mọ lọ́wọ́ tó wá jí nípa àsìkò rẹ̀ náà ni Abu Qatada lọ́rọ̀ ẹ̀ ó wà náà tó ṣẹlẹ̀ àbúkọ̀ tààdà ní pé àwọn lọ́njọ́ kan ti wá rí àwọn òsómi anábí wá kọjú sáwọn pé ẹmọ́ wọrí kílẹ̀ tó mọ́ àárín díẹ̀ tí àákàbí tí omi ọ wà lórí báwọn tí ń lọ ẹ náà orí ibi táwọn wà ohun òjìnà tánàbí tó ó rẹ ànábì náà lórí ìrìn yẹn ṣùgbọ́n bí tánàbí ti wà lórí ìkan ọgbọ́n rẹ̀ báyìí ibi dára bí jí ń tó gbé sallallahu alaihi wa sallam anábì fẹ́ yẹ ṣubú kò sì fẹ́ sọ pé anábì ọ̀n tó gbé ẹ̀kọ́ ní fáwọn sàhábà tó bóyẹ ti sọ́dọ̀ ilé báyìí yóò kàn súnmọ́ bí dáná bí wà ní tẹgbẹ́tẹ́ni bá ti fẹ́ lọ sílẹ̀ báyìí yóò kàn fara gbé títí tàbí wọ́n á débi tí àwọn adúró sí ó kú díẹ̀ kílẹ̀ ma àbí alfajẹ́rẹ́ ò yọ anábi wá ní Abu Qatada ó dẹ̀mí ìlú tó ti ṣe kìíní fún mi tó rá anábi náà tó wá rí tó dà pé kìíní sí ń pọ̀ Abu Qatada ní pé látàlẹ́ àná mo ti ń ṣe bẹ́ẹ̀ bima hafiztani bó o ṣe ń sọ èyí ma dé yóò fi jẹ ní eré just like that ẹlòmí ìyọ́ ti wo ah, ànábì òjá pààkì ẹni tó gbé aláàjì àríwò yìí ànábì wa sùn sallallahu alaihi wasallam ibi tán wá sùn sí ẹ̀ ànábì wa ní ihfazu lana salatana ẹ̀yin dẹ́ẹ̀sùn ẹjá jọ ṣọ́ọ̀tì kò rùn yí o agàfẹ́rẹ́ sí díẹ̀ ni

ẹkú omi sínsínsínsín ẹjá kú omi sínsínsín torí pé èṣù ń bẹ̀ ń bẹ̀ tí ẹ ládùúgbò tẹ bá ti ń sùn tẹ́ ẹ̀ kí jú súnwé ń bẹ̀ ẹfúrazẹ́ra yẹn yá àti ìṣúlẹ̀ ẹjọ́ ń gbé tẹ bá nótìsì kankan ní àdúgbò yìí lẹ́nu bí àwọn àsìkò yìí ìfẹ́yìn tẹ bá wọn ń bọ̀ tábà ti ń pèrún bá àwọn tí wọ́n máa dúpé ẹ̀yìn olè tó ń pèrún ìyá ti mú àwọn nǹkan àti máa nǹkan mọ́lẹ̀ jẹ́ gbóhun tiẹ̀ tó bá ti rí ọmọ yéṣù ẹ mọ́mọ́ tẹ́bá tí wọ́n lé ọmọ yéṣù lọ pẹ̀lú gbogbo òun mọ́mọ́ ẹ̀rọ àwọn èèyàn wọn ní dìde ọmọ tó pè rán náà ẹ̀rọ yóò tún máa lérùn bá ìjìnà ni ẹwà rí ẹwà rò bí wọ́n jọ kọ lẹ́tà síra wọn fẹ́yìn tẹ́ máa ń gbọ́ òun yẹn àwọn ọmọ tó ń bí gbé wọ́n ṣòro ooo bí wọ́n ṣubú ohun ni a ah, àti ká máa pẹ̀rún gbogbo gbà ládùúgbò ẹ ti máa ṣàdúà tó láwọn kì ní ẹ̀ wọ́n bẹ ládùúgbò ni ìjọ́dá ẹ bá ti sùn ànábì ni ẹni abára ìtàrọ́jùlá tó rọ́kùnrin kan fátáhù àwọ̀kámá fi ìbára ti tọ́lá tuntun fi jẹmáà ọkùnrin bá lẹ́ṣẹ̀ ìtọ́nù fi ogunai ọkụ ihe èṣù ti létí ìyẹn gbé esu mba bá yín gbé ya kó ládùúgbò yìí esu wà a dúró sí àwọn amúlù síwájú àwọn àlọ́kìrùn àǹfààní kan tó wà ń bẹ ilé àǹfààní tó wà ń tí ẹ bá bá ọmọ kó nínú ìsì rẹ gbà náà ni ó kó ní yìí àwọn olóró nínú tí ó kí ìsì rẹ torí ibi tó ti dúró yẹn ìmọ̀nì rẹ̀ lè lẹ́ ń àbí kéṣù tó fẹ́ wípà fíẹ̀ sí ẹ lọ ní fíẹ̀ yẹn pẹ́rẹ́ báyìí wọ́n ti ráyè wọlé sí ẹ lára ní ẹlòkan wà ní ìmọ̀ pé kí ẹ̀jì ẹni yọ́ba ní wọn ò wọn wọ́n fún un kan ó ná lẹ́yìn wọn ànímọ̀ tó wọ̀ gẹ́gẹ́ ló ní problem lọ́kàn á máa ṣe kó lọ kírun àbúkọ̀ sáádà Abu Qatada wá ń júwe lọ mo sọ pé nínú àwọn kátà fi mọ̀ ní Abu Qatada al-Ansari radiyallahu anhu olówá ń júwe pé anna Rasulullah sallallahu alaihi wa kana yusalli kí n tó túmọ̀ rẹ̀ mo láwọn ẹni tó wà nínú àdíjì àwọn ni àǹfààní alákọ̀ọ́kọ́ Abu Qatada nínú àwọn tó tó umama binta zainab umama binta zainab bani umama ti jẹ́ ti ànábì jama ọmọ ọmọ ànábì kí lórúkọ ọmọ ànábì náà zainab umama yìí afọ́wà alì padà fẹ́ alì ibn abi talib nínú àwọn títa ní padà ni o alì padà fẹ́ ni alì ọ̀fẹ́ ni kankan láyé fátímà jù fátímà ṣùgbọ́n pẹ̀lú wọ̀síyà látọ̀dọ̀ fátímà pé tó ń bá kú o fẹ́ẹ̀ni ìsáburú ń bẹ̀ kódà ọmọ ìyá méjì ẹ̀gbá àtàbúrú èyàn ò lè kó wọn papọ̀ nígbà kanáà wà á ń tẹ̀jùmáàrú bẹ́yìn ẹ̀lọ́tẹ̀yìn ṣùgbọ́n tí kan bá kú èyàn lè fẹ́ kejì bí wasiyyati minhu aw biduni wasiyya bóyá wasiyya ni àbí biduni wasiyya torí pé in tó jó jẹ́ wọ̀ ni ẹ fún ọ onítorí pàǹtí rẹ̀ ti wà lọ́dọ̀ rẹ̀ in tó jó jẹ́ wọ̀ fún ẹ onígbé torí pàǹtí rẹ̀ ti wà irú ẹ̀lá máa ń pè ní pé kí o àwọn muharram al-muaqqat ni ẹ àwọn kan àtọ́ muharram ayani èèwọ̀ tí wọ́n ẹni tàbí ìdí láíláí ò lè fẹ́ wọn nínú àwọn tó lè fẹ́ oníyá rẹ̀ kò tó bẹ́ẹ̀ nínú àwọn tó lè fẹ́ òní gíní o òní ìyá tó fún ẹ lọ́mú nínú àwọn tó lè fẹ́ ọlọ́mọ ẹ̀yà rẹ̀ nínú tó lè fẹ́ ogun nínú

kìkìrà ni ó ẹsẹ̀ ọgbà yẹn láyé pé bọ̀dá bọ̀dá ohun yọ́ ẹ̀dì bẹ́ẹ̀kẹ́ náà ó tún wá translate èyí tí mo sọ pé ó jẹ́ wọ̀lìta ẹ̀lìta òkèèjì àǹtí rẹ̀ fẹ́ nìkan ọwá òkèèjì bí ọkọ̀ àti mi ni ọwá ọkọ̀ rẹ̀ wọn ni gbogbo àwọn nǹkan mo tún dà

ṣùgbọ́n nínú ṣẹ̀rí àwọ́tọ́ nínú ṣẹ̀rí àwọ́tọ́ gíní o in tó jó jẹ́ wọ̀ fún ẹ o náà ní pé gíní o haramu muakọ́tù torí kó wà lọ́dọ̀ rẹ̀ wà án tẹ́ jùmọ́rú bẹ́yìn ẹ̀lẹ́ ọ̀pẹ́lì kó ànábì àti àìní àjẹ́ kọ́sí ibn amini àbẹ́ẹ̀kọ́ o àìlì ànábì bí zainab àbẹ́ẹ̀kọ́ zainab wọn máa sọ pé òun ni ọmọ ànábì àkọ́kọ́ àwọn mìíràn àbáhùn àrẹ́kọ́n wọn ni òun ni ẹn tó fi dàgbà jùlọ mú obìnrin ànábì ọlọ́kùnlé àti òun ànábì kọ́kọ́ kí lọ́pọ̀ nínú ọmọ rẹ̀ obìnrin àbóhùn gẹ́gẹ́ lọ́pọ̀ ta ló ń fẹ́ ń gbà ẹ̀ ta mú orúkọ rẹ̀ abúláyà tó orúkọ rẹ̀ tó abúláyà sì ni òun fẹ́ abúláyà sì ń ṣe dáadáa sí ànẹ́bì torí pé ó kù díẹ̀ tọ́lọ́run gba ànẹ́bì dìde òun ni ànẹ́bì fi Zainab fún bánẹ́bì ṣe di ànẹ́bì rẹ̀ kalẹ̀ ó ní láíláí ọmọ yìí kí ló ń lòdé tó ń bá kọkalẹ̀ ọwá lóhun ní kọkalẹ̀ ó sì dó bẹ́ẹ̀ inú ànẹ́bí dùn sí tó ṣe ṣùgbọ́n òun náà fi Islam lẹ́gbà ẹ̀bọ̀ ọmọ ti bà fúta ní o bà of course bàbá rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìgbà tánẹ́bí fẹ́ ṣe ìjírá kò yóò tẹ̀lé oníyàwó ni ní ìgbà tí wọ́n wá ṣe ogun Badr Abdulasi ọba àwọn kèfèrí wá jagun nínú àwọn tánmúlẹ́rú òun ló wà nínú àwọn tó ṣe gíní o tánmúlẹ́rú lòun wá wà bàtánà bí gbọ́ wà ń bẹ́ ànábì nítọ̀ oún fi ọlẹ̀ condition kan ní pé fọmọ mílẹ̀ fọmọ ọmọ rẹ̀ ọ̀rẹ́ ọ̀sẹ̀ ìlú ìdíò ṣùgbọ́n nìkan ẹ̀ ò sí torí nínà mọ́ sọ́gbà àǹfàní pọ̀ bí àjíjì láfẹ́ gáigá obìnrin kó lé ọkọ olóhun lọlé bàbá òun tọ́kọ̀ ò bá tí lóhun tọ̀ lákọ̀ rẹ̀ ó lè o ọdún ló ti kó ọkọ ẹni

ṣùgbọ́n bá tí ọlọ́run wá sọ kalẹ̀ nínú suratul mumtahana la hunna hillun lahum wa la hum yahilluna lahum àwọn ọmọ yín lóbìnrin àwọn obìnrin yíò tó fà ń kèfèrí ẹgbẹ́ bìí jìnà kàtà nílé ayé ní ìsìn ọlọ́nkọ́ sàánú wa ọlọ́nkọ́sànà mọ́sálà tó nípa ní nǹkan tí mo fẹ́ yà sí oyin nídẹ̀jọ́ ó fẹ́ ẹ̀yẹn bá fẹ́ fẹ́ làdáni ní quality tó fẹ́ fẹ́ àwọn ọmọ yìí ti rè wọ́n à ní quality yẹn mo gbẹ́ ǹjẹ́ ti dáhùn sọ báyẹ̀ so ẹ̀yàn wà ní rárá ẹ̀yìn ò ṣe làdáni tí ò ṣe gọ́hàn ọ̀fẹ́ ní ìsìn òun wà george tó lò máa ṣe ń gọ́ tẹ́lù wọn a máa tíra ń bọ́lá dání lọ́rùn ìràngbẹ́ fúnlò pẹ̀lú mi bóòlẹ̀ tó abẹ́ ṣe bá ní tàláwà bú adúrúmọ̀ ti tó yìí káàlọ́mọ́ká ìrọmọ́ fẹ́ títà tí ó ti

so ẹni tí ò bá tí ma òun náà á ma kí láwọn ìmọ́mọ̀ dákọ̀ ilé kí ó kalẹ̀ fún tí àwọ́ ẹ̀ bá lè kọ́ nú lé kọ bá bẹ́ni tó há Kùránì náà ọmọ rẹ̀ padà wá lè kí ó náà nítorí kò lè kọ́ gbogbo ẹ̀ mùsọ́gbọ́mọ́sára tí ibi so ihe gbọdọ gbọ́ eyi ẹ̀yìn pé mo sísà tó ń ṣe báyìí mashallah ti tàbí kílẹ̀ máa ń pè ní ìsìn àwọn mashallah so irú yìí ohun ẹgbọ́dọ̀ gbọ́ ibi fi ṣé ní farabalẹ̀ fẹ́ sí kí mọ́ lè kú nú ẹ̀sìn torí rà ah, mi ò ti wà lọ sí bí tó bá di pé irú rẹ ló pè é àwọn gbogbo ń tàṣẹ ń ṣe ní ìfihàn àti púpọ̀ tẹ bá ti bá brọ́dà yìí bá títà yìí fọ̀rọ̀ lẹ́yìn tó bá dọ̀sẹ̀ tí mo bá jàgbá ní ọmọ rẹ̀ táyì wọn mọ̀ ah! torí pé bilibili pé tóun bá ti ń lo jàgbá wọn rò fún ìdírọ́ rẹ̀

ìjọ́ aláwọ̀ bá tó ṣe mọ́ṣẹ́gí ni ó wọ́n dé ibẹ̀ ga wọ́n rí àwọn làdáni tàbí fẹ́yàwó mẹ́ta èmi náà abẹ́jẹ́ kí ni ó fẹ́ jọ wọn kọ́dà pé làdáni ló pọ̀ jù lẹ́nu tó ṣe agbọ́dọ̀ mọ́ sọ́ra mọ́ dárúkọ àwọn máa múmù púpọ̀ báyìí ọlọ́run bá fún yín ní àgbọ́yé táǹtọ̀ ó níbi mọ́sálà ẹ̀ oníbí àwọn tí wọ́n gbẹ̀sìn bọ́ wọ́n tọ́ bá wọn tí wọ́n táwọn obìnrin wa náà gbólé iye o èyàn ní déwájú ọlọ́run kórógún oòrò làgbìgbà tí ń rọ́kọ mẹ́tọ́ alọ́fẹ́ jẹ ní ó tó bẹ́ o torí ọlọ́run ní láhónà ẹlò láhó wà láhó ọ̀tọ́ fúnra wọn látara bẹ́ẹ̀ anábì wa sọ pé nìkan ẹ̀ ti bàjẹ́ wọ́n àti lè gáà tẹ́lẹ̀ náà ìdìnà náà náà ṣe torí pé láhún náà ẹlò láhún wà láhún ẹ̀ẹ̀lò náà láhún tó lẹ́yìn ìgbà yẹn abdullahi náà padà wá tún wá di mùsùlùmí ní àmọ́ Hudaybiya anábi wá dá Zainab padà sọ́dọ̀ rẹ̀ tó Zainab yìí kò jẹ́ ẹ̀gbọ́n fún Fatima bẹ́ẹ̀kọ́ Fatima ìgbà tó wọn wà fẹ́ fún òun wá ní òun gbọ́ bákan náà àdíjì ẹ̀ṣẹ́ ìrọ̀lẹ́ ìṣẹ́ méjì anẹ́bìsọ́lá àrẹ́sọ́lá ń dúró jọ kan wọ́n fún lẹ́bù kan wọ́n ni la'uhdiyanna hadhihi al-hadiyya ila habbi ahli ilayya la'uhdiyanna hadhihi al-hadiyya ila habbi ahli ilayya ó ní ẹbùn tẹ́fún mi ẹni tí mo fẹ́ràn jù nínú àwọn ahlu mi máa fún فأهدى رسول الله رسول الله صلى الله عليه وسلم تلكم الهدية إلى أمامة ابن زيد بنت زينب من رسول الله صلى الله عليه وسلم أنا بقى بيه بني لو بقى بيه أمامة أمامة متانيو ọmọ zainab tàbá ń sọ̀rọ̀ bá ti ń wẹ obìnrin láyé ẹ̀ lè má sọ̀rọ̀ àdíìsì nípa bọ́n ṣe wẹ zainab ọmọ ànábì wọn gbogbo iná náírà ti tó máa mọ̀ yìí nígbà tí pẹ̀lú ìyẹn náà wọ́n jẹ́ kí fásimọ̀ tún fẹ́ràn ẹ̀ gẹ́gbẹ́ ah, ànábì náà ah, òun fẹ́ràn rẹ̀ wọ́n ní àìlú mo fẹ́ kọ́ fẹ́ umama ti bá kú látara bẹ́ẹ̀ àìlú ìbàdàn fẹ́ràn kò tẹ́lẹ̀ pé pàtí àlì náà tún kúta ìkánú àwọn èèyàn ọ̀nà àtúwàdà tẹ́ wọn kò yẹ́ bá ní ìsì nínú àwọn kàtàwọn èèyàn ń sá fún lé ní mo sọ pé àdíjì dáwọnú ẹ̀ àdíjì tó láwọn àǹfààní tó pọ̀ ní nínú ẹni tó ẹ́ pé sọ̀hábà bí méjì àgbẹ́ta ló fẹ́ bí sọ̀hábà mélòó mo pè méjì òní Umama ta sọ́ǹtì ṣùgbọ́n atọ́yẹ́lòmí náà bẹ́ẹ̀ bí Asma bint Umayr Asma bíntù ọmẹ́yìn àtúnà bíntù ọmẹ́yìn tàà ló kọ́kọ́ fẹ́ mọ́rùn-ún abubakiri rọ́bí láàrín gbàtẹ́ abubakiri kú láyé ìgbà tí ó rẹ̀ fáfíma àtúnà bíntù abubakiri àbíkí wọn pẹ̀ àtúnà bíntù ọmẹ́yìn a máa lọ tọ́jú àárí a máa lọ tọ́jú daniel fáfíma dáadáa ń gbàtọ́ rẹ̀ títí tí fáfíma náà fi so láti gbà ẹ̀ náà nígbàtí àwọn bá kiri ní kú báyìí alọ́wà padà wá fẹ́ àádì náà tó fẹ́ ilẹ́bí pàwọn ẹ̀wọ̀n tó gbẹ́ni tó bá fẹ́ di pé òun fẹ́ kúkú ṣẹ̀yí kó fẹ́ àtúmà bí tó mẹ́ tó gbogbo ẹni tó bá ti fẹ́ báyìí yóò kúkú ṣẹ̀yí nínú ẹ̀ púpọ̀ ní ọ̀rọ̀ kú nìkan lẹ gbọ́ yín bẹ́ ẹ̀ gbọ́ ṣẹ̀yí nílé bẹ̀ ẹ̀ wá kúkú ọlọ́dàdà kọ́lọ̀ kó ṣe ń rán ọ̀pọ̀ نعم وأمامة عفا وعلي فأمامة كانت من أحب أهل رسول الله صلى الله عليه وسلم إليه أمامة إلى تواجه إبانا نفنا صلى الله عليه وسلم أفا وأبو قتال الأنصاري وني النبي صلى الله عليه وسلم كان يصلي كان مباتن كيرو كيسة كان وكيسة مجي وهو حامل أمامة بنت زينب أمان بداني دانيو أمامة أمامة بنت زينب كيلو يجي وزاقوي بنت أبي العام وزاقوي لا تلجي في كدام ياسو فنسواني بير تو bàbá rẹ̀ náà ló bí fún ṣùgbọ́n torí pé kálẹ̀ bá mọ̀ pé bí ti zainab bí i tún nàbí sallallahu alaihi wasallam wòlẹ́ àbìlà fún ànábì mọ́ ń gbé bí àdísì Abu Qatada ṣe wá ní amma bàbá rẹ̀ gangan Abul As ibn Rabi' ibn Abd Shams bàbá rẹ̀ gangan ó wá ní فإذا سجد وضعها وإذا قام حملها nínú ríwáyà díẹ̀ òun tó gbá nẹ́bí náà ó ma ń gbé o máa ma fẹ́ìdà sàjẹ̀dá tánà ìbá ti fẹ́ forí kanlẹ̀ wà bá àhà yóò gbé ilẹ̀ fẹ́ìdà tó wáyé kí ni ó táyé bá tún ìdè dúró yóò ṣe kí ni ó àmàlà masala wa wà bí dáadé yìí masala tó wà ń bẹ̀ ni pé iṣẹ́ lànà bí iṣẹ́ lórí rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam lórí rẹ̀ mansukh ń bá pé kò sí hukmu fún bẹ́ẹ̀ mọ́ ó tún sọ nínú ẹgbàá mi ó ní pé kò tún sí ànẹ́bì ní bánẹ́bì nìkan lọ́tọ́ fún ṣùgbọ́n gbogbo eléyìí tako ìdánẹ́bì wa ṣàlàyé bọ́ọ̀lù ìtako ànẹ́bì ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí gbé mú ẹlẹ́ẹ̀kejì ànẹ́bì ti ṣe tó tọ́fẹsẹ̀ mọ́lẹ̀ látọ̀dọ̀ yàlá àìsà anábì ní àyẹ̀nà àìjà sọ pé anábì a máa wá sílẹ̀kùn fún lórí rò anábì a máa sílẹ̀kùn fún lórí rò bákanáà àdíìsì tó yàtọ̀ sí ẹ anábì júwe bá tí ń kírun fáwọn ènìyàn lórí mímbà sọ́hìwàlàlá anábì ó kírun lórí mímbà tó ń júwe yóò wà bọ́lẹ̀ tó wá fẹ́ ṣe tujú tó wá tún yóò tún borí rẹ̀ káwọn yẹn lè bá rí eléyìí ní ìgbé iṣẹ́ lànàbì ìṣẹ́ lórí mú gbogbo àbáàsì náà parúpọ̀ pé ìmọ̀ jẹ́ lórí ìrun kìí ṣe tọ́dà bọ́ọ̀ wá ní lẹ́bù tí iṣẹ́ ṣíṣe lórí ìrun máa ń dé tọ́lọ̀hùn ṣe nígbà àwọn èèyàn má tí ó fi wá dẹ̀tẹ̀ àfáàwò wọ́n sọ pé bí kò sí nọ́tílá tó fẹ́ mú wá tó fẹ́ mú wá ń bẹ̀ bó ṣe rìn lórí irun lórí lọ́wájú lórí lẹ́yìn ló súnmọ́tún ló ń súnmọ́tù ló ń wókè ló ń wólẹ̀ kódà àwọn àfáà kan lè lórí ẹ̀ pé bí ẹ̀ bá mọ́ ọmọ lórí irun tó wókè bá irun ni ẹ àmọ́ ẹni tó fẹ́ lọ sójú rẹ̀ ló ń sáré lójú ẹ̀ padà irun ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ẹni kódà anẹ́bí fi lé gbé tí ò bẹ̀rù ẹni tó gbogbo ń górí rẹ̀ kórí rẹ̀ di orí jí ní o ṣèmá àbíbẹ̀ ti ẹ̀kọ́ ànábìnà ẹmọ́ wòkè kójú iná bà fọ́ láti lè ṣe àwọn àbáṣe mọ́ mú pé kódà ń lè tó sínú kẹ̀bíra ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé ìtànpẹ̀ ní kẹ̀bíra ní pé ìtànà ìbá ti fi àwọn wàáìdì sí tó fi kíní sí o fún iṣẹ́ tí ó tẹ̀lera wọn tí ò sí bá sílà táàtí ẹ̀ lé júwẹ́ gbogbo ilé kírùn àbí kò kírùn ní ẹ̀mà ń ṣe bẹ́ẹ̀ ìrìnrìn ní jẹ́ gbígbà àwọn iṣẹ́ tí ọ̀dá ni ẹlẹ́ẹ̀kejì òun lè tó ẹgbẹ́ mọ̀kúrúwù ni kàráhà irú kí ni kàrá ẹ̀ kí ẹ mọ́ kí wọ́n lọ kó máa ṣe àwọn afẹ́mọ̀ ni al'absu bil a'dha al'absu bil a'dha kí ẹ máa fi àwọn pàtì rẹ̀ ṣeré lórí ìrun ọlọ́run kó ṣàánú eléyìí ọ̀dà gẹ́gẹ́ bí lákùn èṣù ní ẹ̀hùn èṣù ń báyàn fà ní o ẹ̀rẹ́ lómi lọ ẹgbẹ́ yóò mọ̀ yàn láláì kò sí tó fà bí ó ti ṣe jó fi kírùn dání àríkẹ́ ìwọ̀n fi aṣọ rẹ̀ ṣeré ẹlòmí ọmọ ṣẹ́ ẹ̀ nọ́tìsì pé orí tí ò yún ẹ tẹ́lẹ̀ ẹlòmí orí ní ọmọ àwọn afẹ́ni aláàzú bil àgọ́ kàráhà ní bí ẹ̀ ò ti ẹ̀bàrún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn ẹlẹ́ẹ̀kẹta ni af'al al-mahmuda al-af'al eh, la al-mubaha al-af'al al-mubaha in tó ẹgbẹ́ rẹ̀ bá ṣe alákọ̀ọ́kọ́ ni muharram àbí ẹlẹ́ẹ̀kẹjì ní gíní o makruh ẹ̀kẹta ni al-mubaha àwọn tó rí kò sá ìdá ń bẹ̀ abẹ́yìn tí ó wà lẹ́yìn rẹ̀ kò sáburú ń bẹ̀ kan wà ń bẹ̀ ní ìdí ìsọ̀ àwọn bá ní pé kò sí àlemúdájọ́ jáde nínú àwọn zọ́nì nínú zọ́nì yá tí nǹkan ti sí direct clearance ipò ẹ̀gbìn ni àlepẹ́ lẹ́bì torí bọ́mọ kékeré in tó súnmọ́ jù ní pé yẹn máa òmọ́ máa ń ṣùgbọ́n gbà tí ó ti sẹ́gbìn yẹn a gbọ́dọ̀ imagine kó lẹ́gbìn láà ọ̀n ti tábárì àwọn dè dí fọ́mọ̀ǹtì ẹ̀ lè gbé ọmọ fìkẹ́ àti tó wẹ́kún ọmọ pé ọmọ yìí ti tọ̀ nígbà náà nígbè ní ọmọ ẹgbọ́n iye báyìí nìsí oníbẹ̀ẹ́ pí tó bá ti ń fi zọ́nù dájọ́ gbogbo ẹ̀sìn ẹ máa

bóyá ó ti sọ ẹ̀ kọ́kọ́ yọ kúrò sọ ẹgbẹ́ bóyá ló fẹ́ máa rò ó ní rẹ́sì kankan ṣe wọ́n bẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn adúgbọ́gbọ́ àwọn mọ̀báà ni mọ̀báà lásọ bí irú kí ẹ lọ sílẹ̀kùn fẹ́ الأعمال المشروعة بالصلاة nínú àwọn tó ẹgbẹ́ yíò tó agbọ́dọ̀ ṣe bí gẹ́ ṣe saddul khalal kéèyàn blọ́ọ̀kù àlàfo tó yọ láàrin méjì tẹ́kìrún ní ìsìn àlàfo yọ wà blọ́ọ̀kì rẹ̀ ìyẹn lè pè níṣẹ́ ẹgbẹ́ ti ẹ̀kọ́ integral bin al'amkinatil mafzula ila al'amkinatil fadila kéèyàn lọ síbi ààyè kò sí jìyàn ẹjọ́ ọba mọ́ ọmọ táàbù wájú dájúdé ìlú tẹ̀lé lọ gbọ́dẹ̀ tí wọ́n dínkù lọ ní ọwá wà lórí irun ọwá rí gbé àlàfo bí táwọn àfá ìbá súnmọ́ yóò dá gbọ́dà bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ ọ̀yá só wọn kò bá só tọwá wọbẹ̀ eléyìí ò ṣe o àìbẹ̀ jẹ́ pé ẹnìkan jẹ́ ìyá só ni ọwá ń blọ́ọ̀kù àlàfo ẹ̀ kò sábùrú bẹ̀ àwọn eléyìí ni àfáà lè mọ̀ àwọn aṣẹ́ tí ó tọ́ka ṣe lórí wọn gbogbo àwọn táwọn èèyàn ma ń sọ bí ọ̀nà mẹ́ta nìkan ni èyí ti lè iṣẹ́ mẹ́ta nìkan ni èyí ti lórí inú kó yẹn ọkọ̀ rẹ̀ tí ó ti ma ti máa takọ̀ ẹ́ tó dání ẹ̀mí ló ní ó ti gbé ó ń gbé jùlẹ̀ ó ìjọ́tọ́lọ̀ bá ní mẹ́ta péré ni wà á ṣe àmẹ́ta lójúójú ìjọ́tọ́lọ̀ bá lẹ́yọ̀ ọ̀kan lójúójú yẹn so àwọn àmàlì mìṣúrú ẹni tó bẹ́ kírun náà tó bẹ́ bọ́ láti sáàbú ẹ̀yìn bọ́ síwájú so iye ẹsẹ̀ tí ó gbé mélòó ní lọ blọ́ọ̀kù sútúrọ̀ èyàn kírun lọ blọ́ọ̀kù rẹ̀ àbí ó jìnà sí sútúrọ̀ ẹnìkan wá fẹ́ gbáwájú rẹ̀ gbogbo kọ wá sáré lọ síbẹ̀ anábí jọ kan kódà ẹran gan kódà gíní o ẹran gan anábí gírò ẹran fẹ́ gbáwájú ẹ̀ báyìí anábí sáré ó sì lọ fẹ̀yìntì ó fi àyà kan ògiri yẹn kẹ́yẹ kẹ́rin ẹ̀ lè ṣe gíní o kọ́ lè bẹ̀rẹ̀ rẹ̀ tó nínú àwọn èyí tó tó wá tóbi jù mẹ́rin náà àmọ́ ìmọ̀ṣòro wà ó ní pé kìtàlì mar bẹ́ẹ̀nà yàdẹ́ mọ̀kọ̀tàlàtì mar bẹ́ẹ̀nà yàdẹ́ kẹma kí n lọ́gbọ́ iná ti bọ́ iye ẹjọ́ bọ́lá bá ń ti ọdá láàmúdíẹ̀ wọ́n ẹ̀jẹ̀ ti bọ́ iye ṣé kí tú ọdá ìtumẹ̀ ni èyàn fẹ́ kọjá ọ̀nàwọ́ ọdún náwọ́ ó fẹ́ràn ẹbá ò tí dànù ó bá ń bọ̀ náà ẹbá tún jọ ẹ̀sì parí ẹ̀tàn ọ̀tẹ̀ tó kàn tínú rí lórí tọ̀wọ̀kọ̀sẹ̀ ilé mọ̀ṣúrú torí pé náà sùn bẹ̀lẹ̀ lórí àwọn àmáàlì mọ̀ṣúrú àti sọ̀lá tí problem torípẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ nípa tàà lè gbé dání ọmọ àbáàlà lè gbé àwọn ẹran náà dání bí ike àgbé pẹ́gbé ní ìdíwà kò bí olóńgbò abẹ́ran tó bá mọ́ mọ̀ gbé bá ní gbogbo tó bá ti mọ́ ìyẹn lè gbé ṣùgbọ́n tí ó bá ti tako kùnúùtù wa yàní kùsùrù wa fi sọ̀lá kí ẹ gbìyànjú kọ́ sọ́ra fún pàápàá jùlọ tọ́mọ́ ń sì dọ̀rú rọ̀ lè dé wọ́n lọ àbí àyàfi tó bá jí ẹ̀hẹ́n tọ́wà ògbé náà bá jí nígbà náà yóò mọ̀ bọ́ sí pé ìdíbi ìjì wọ́n ni àbí nínú àwọn mọ̀ṣòro à nígbà mi àbí mùbáhà ó ní kí ẹ̀fẹ́ já sí kòtò ní dọ̀rí ẹ̀ndójú rẹ̀ fọ́ tó fẹ́ já sí kòtò wọ́n sí ń jírùn lọ́wọ́ ah, kódà kó sọ̀rọ̀ sọ sí sọ̀rọ̀ gbẹ́sẹ̀ síbẹ̀ ẹran ẹjá tí ó tó mẹ́ òsì tó pọ̀ sínú ryan kò járùn rẹ̀ di ìpìnlẹ̀ àpàdà sọ ti ti sọ̀rọ̀ sọ́rọ̀ àwọn ilé ni àwọn àmẹ́l ẹ̀lmẹ̀ṣọ́rọ̀wà ìsọ̀lá tí ẹ̀ máa gbé ọmọ dání nígbà tí ẹ̀ máa fẹ́ rò kú tó bá lè fẹ́ sùjú èyàn ó gbé e kalẹ̀ lára báyìí àwọn obìnrin wọ́n lẹ́rìí wọ́n lè pọn ọmọ lórí ìrùn lórúgbé bá ní wọ́n lè ṣe gíní wọ́n lè pọn ọmọ lórí ìrùn kílẹ̀ rí wa ànábì a máa gbé ọkùnrin náà wọ́n kọ́ ìpẹ́lá wọ́n ń gbọ́mọ̀ ẹ̀ sí ẹ̀yìn bá àṣákà máa gbọ́mọ̀ ibi tó bá wù wá ní nínú ẹgbà wá ní ànábì máa ń gbé ọmọ síbi èjìká rẹ̀ tó wàá gbé ohun níbi tí ó ti fara balẹ̀ bóyá ó fẹ́ sùn ni wọ́n dẹ̀ máa bá ìrántí ẹ lọ ìgbésẹ̀ sì kéè ṣe kọ́kọ́rọ́ lọ́rùn mo rò pé bàní ìgbésẹ̀ sì ká nìyẹn náà ẹni tó bá ṣe yàn kò ní rí bí iṣẹ́ kò ṣó lórí ọ̀pọ̀ èyí tó jẹ́ títí ìgbésí èjìká ẹgbẹ́ kó gbé dání ó rẹ̀ sì jẹ́ èjìká báyìí tó ilé ìlọ́pọ̀ lórí ìta sọ yìí لا يخص الإمام فقط كيش إمام نكون يخص كمان المامومين هو أعطته لأي إمامنا ديننا نفوع وبالله سبحانه وتعالى كفا يا كوير لني أتوبة ولا كبر ما في سجود مرغوي وأقوى جلو كون إتاة صبتلة تفرج بين يديك حتى يبدو بياض إبطيك أو في أوره ونفو مره تتجابيا لوشي وهكذا أنا بي أما ذكيه نينو كينو إنو بطار أدوينا ليني يقبيا فو أنا سيطو التحديث الشجاد بن أوس الذي رواه الإمام إمام داود رحمة الله عليه حيث قال طالق اليهود فإنهم لا يصلون في نعالهم ولا في قفائدهم هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحابته أجمعين واحد اثنان ثلاثة موان السلام ìmá fọwọ́ kó yẹ pẹ̀kí àwọn máa bọ̀ wọ́nù kò dá lórí hàn gẹ́gẹ́ bí yásáàrù wà fáwà Ibn Abbas náà ṣe wà pé ànábì pọ̀ kí ẹ máa gbọ́n yàní kó máa ṣe náfkò lórí hàn náfkò ní kí ẹ máa fátẹ́gùn sí ìjọ òbórí ọwọ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó àwọn afáwà mú ẹ̀ pé tánà ìbá lè máa kọ́ tèyí tó ẹgbẹ́ dọ́ọ̀tì látàn àtẹ́gùn ọ̀fẹ́ kí á láwà sọ nípa ilé torí ìdínà anábì ti ti kírùn níbi àrọ̀fọ̀ mọ́rùgbóyé àbí gbogbo alamadi ti yẹn tánàbí ni ní orúlẹ̀ látún kọ́dìrì mo rí pé sàjẹ́tù ànàyọ́mà ìdí fi síìlì nígbàtí máa forí ganlẹ̀ orí jí ni o ibi àrọ̀fọ̀ ni mo forí lé tó ẹgbẹ́ òjò síbi jóde gbogbo alátìmàrí ìfì sọ ẹlòmí then aṣọ ọ̀dọ̀tí in tó fẹ́ bí ipá ọ̀pẹ́ ń dọ̀tí ìgbà ìmára lápá torí náà ọlá àlá fọ́nàmà àfẹ́lẹ́ ẹ̀sẹ̀ nígbà tá ń sọ̀rọ̀ lọ ní obìnrin tó wá kàn kó lé tọ́kọ̀ tí ikọ̀ tó kàn lọ jókòó sí ilé pàápàá tí wọ́n ríra mọ̀ pé tí èsì pẹ́ tó tíráàbù sáà kúrò rẹ̀ kọ̀ ní ìdájọ́ mi ṣùgbọ́n ó kàn kó ní ó bá lọ jókòó sí ilé bàbá rẹ̀ kó ti kọ̀ náà nù mo ní ọkọ̀ so ó ní ìgbà tó bá mọ̀ pé òun fẹ́ ṣe kó lóòrùn àyè wà fún ó pe ọkọ ìyàwó rẹ̀ lòun ò sí mọ́ so ìdájọ́ kúlù nǹkan bí márùn lóṣù wọn alákọ̀ọ́kọ́ ni ọkọ àti ìyàwó yìí abẹ́kúta méjì ni àbí ẹ̀kejì ni gbólóhùn pé kọ́kọ́ ní òun ti gba ìtòsọ rẹ̀ ẹ̀kẹta ni kó dá gíní ẹ̀ padà ìní tó gbà lọ́wọ́ ọkọ fẹ́bà ní fẹ́bà ní orí mélòó láti kàbáyẹ̀ mẹ́rin nìna ọkọ àti ìyàwó bákan náà ni gbólóhùn àti kó tàn

ṣòkòtọ́ bókàn ló ń kó lé òjò àti bùtùkọ́ náà ni obìnrin a máa ń kọ obìnrin obìnrin kọ́ ní wọ́n ṣe gíní wọn lè jáwé tó ń bá wá jáwé jọ́jọ́ wà validate rẹ̀ òun jáwé ni àbí ta ní wà validate rẹ̀ tí jọ́jọ́ bá rẹ̀ ọkàn ni náà lórí ìrùn tọ́ ẹni tó ń kírun tọ́mọ á tọ̀ sí lára lórí ìrun tó kí ní ìdájọ́ ẹ̀ nígbà tó bá ti hàn pé ọmọ ẹ̀ tọ̀ sí lára ìrun yẹn ti lọ ẹ̀ nígbà ẹ̀ àyàfi tó ẹ́ pé ó lè bọ́ in tó tọ̀ sí lára ẹ̀ tí ó lè ṣíṣe òhù rẹ̀ lẹ̀ mọ̀ pé nígbà ẹ̀ tí ó lè ní kíkan àwọn bòmí jókòó marí èyàn wọ alùkímbà ní jàlàbíà lábẹ́ bùbá onímẹ́lúwà sọ̀rọ̀gbà tí ó wá tọ̀ sí oye tọ̀ sálùkímbà ọkàn sí gbọ́rọ̀ kí ló bá dábí sọ pé ẹ̀yìn oníhàn ànábì ń kí wọn lọ Jibril wá sọ pé ẹ̀gbin ń bẹ ní ìbàtà rẹ̀ ó jẹ́ gíní òwò a máa dágbẹ́ ẹ̀gbin yẹn ti wọ lára bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ni tọ̀hárọ̀ àtọ́gbé tọ̀hárọ̀ tó wọlmaka ṣébà ní ìmára fún aṣọ ìmára fún ayé tàbẹ́bìdì kí ni ó tàbẹ́bìdì kírùn tó jẹ́ ọ̀bá ti bí máa ra bá sọ ẹ̀ ìwọ̀n níwọ̀n náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láyé tàbẹ́bìdì kírùn اللهم صل على وصلى الله Thank you.